sísìn. ẹnu yín ò dùn bẹ́ẹ̀ ṣe rí inú mi dùn. ṣebí sẹ́bùn ló yẹ kẹ́ gbàṣẹ lọ́wọ́ mi. téèyàn bá tètè kú òlé ó lè mú kán gbàṣẹ lọ́wọ́ yàn bí. ó ní àwọn ẹnìkan tí mo fẹ́ connect wọn weekend ẹ̀ lọ́ máa ráyè because they are always busy during the week. irú iṣẹ́ wo là ń sọ̀rọ̀ yìí. ẹni iṣẹ́ tí bàbá mi rí ni o. ó ti rí bẹ́ẹ̀ alọ́bọ̀ ó. yẹ́ẹ̀ kí ni gbogbo pàlàpàlà òṣì tó dánwò lálẹ́ àná yẹn. adẹ̀bẹ̀ irinṣẹ́ tó ń sìn ó lọ síbẹ̀ tó wá lọ́jà kan fún. you see those connections they don't come easy. àwọn ọlọ́jọ́ ibi congratulations. olóògbé wa ló tó lè sọ fáwọn ọ̀rẹ́ mi kó máa gbé wa jáde. kò nílé kan mọ́. ó fagbó ó tún mu drug. Oh my God. tó o bá nífẹ̀ẹ́ mi ò ní fẹ́ ẹ̀jẹ̀ dúdú sínú títọ́ funfun jáde. enough. Carnal is not the best way to go for a couple. You're going through all this and you still remain in that house. Ẹ ṣáà mọ̀ pé obìnrin ò kì í Of course. Nǹkan tá à ń fẹ́ náà ni. Ìgbà ni máa pò ní? Hey! Tẹ́ńgò! ti bá lọ ń ṣe gbogbo eléyìí. mo ti married to him let her go back to him. kí me ìdùnnú tiẹ̀ kí ló mean. Abiola, I know you are in there. Come out now. oh Wait here. Ah. You no know say na estate today. Why they shout? Ó lè bá mi tún nǹkan tó dè mọ́wọ́ àtẹsẹ̀ mi. Ajé olókun o! Ajé olókun o! Ajé olókun ṣẹ̀rí ajé o! iwọ ni mo pe mo fẹ́ kọ ọ̀rọ̀ wá kan wá bá wa gbe Ajé ni mo pè! Àwa mo ń ajé. ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àti ìwéré sùúrù òun ló ń jẹ o àwa sì ti gbóúnjẹ ajé fájé ó wá di dandan kí ajé bá wa gbé ibikíbi tó o bá wà mo fẹ́ kọ ọ̀rọ̀ wá ajé o ìwọ ni mo pè ajé o ìwọ ni mo pè nítorí ọ̀ka ṣerúgúdú wọlé ejò ṣe rọ̀gbọ̀dọ̀ dáná ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí la fi mọ́ta nírọ̀gùn. tíjọ́ tayọ̀ ó lọ fí mọ́mọ́rìnwó wọgbọ́dù ajé mo fẹ́ kó sọ̀kalẹ̀ kó wá bá wa gbé mo fi arájé jẹun mo fi arájé náà ẹ ajé o sọ̀kalẹ̀ kó ni mo ọ́ nítorí ẹnu gbólógbó àwọn àgbà òkété forí òtútù ṣe ọ̀nì kàkà kúkú ní bò olùkóṣọ̀ lọ o ajé tó bá wọlé mi mo wí bẹ́ẹ̀ èmi mọ sọ wọ́n ní òfodofodo wọ́n òfojàrọ̀ òfojàgàn ó kíríkì sí ojúmọ́ lójúmọ́ fún nẹ́nẹ́nẹ́ òfodofodo wọ́n kọ́ tá à ń pẹ̀yìn ajé ibikíbi tẹ́ ẹ bá wà mọ́ ní kẹ́ ẹ rọ̀ MSP mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a ṣe jẹ o. ọ̀gẹ̀dẹ̀ omi ní ṣáláàjì jẹ. ìdákàrẹ́ mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a ṣe jẹ o. ọ̀gẹ̀dẹ̀ omi ní ṣáláàjì jẹ. a ti ṣeré o. ọ̀pọ̀lá là ń bẹ́ nígboro ni orí báyọ̀ nìkan ló máa délé. ó yà fúgbà ajẹ́gbóúnjẹ ajé fàjẹ́gbóyó ìtẹ̀rù tọmọ máyọ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ máa jó. ṣèbí tíjọ́ tayọ̀ náà fi mú màrìwò wọgbọ́rú. ajé ológun kò rọ̀ wá bá wa gbé ajé ológun kò rọ̀ wá bá wa gbé. MSP mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ o. ọ̀gẹ̀dẹ̀ ọ̀mí ní sálà jẹ́ jẹ́. lákàrí mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ o. wá bíbs kí ló dé tójú ẹ̀kọ́ ṣé látàárọ̀ tó ti lọ náà bákan náà lọ ṣe. bákan náà ni mi ò rí nǹkan kan kò síṣẹ́ kò sẹ́yìn tì mo kàn ṣàárín náà ni tí bá débi eh, we call you back don't worry we get back to you tí bá lọ́rùn mi ìtẹ̀ sọ pé ah no no kò tiẹ̀ ló fẹ́ káàsì ló fẹ́ káàsì ó ti sún mi o wá. gbogbo olùsí tó rí kiri yóò ní ìdènà you a beautiful girl ta ló máa fẹ́ kó orí rẹ̀ yóò wò lọ́mọ. ó sún mi kó tí ẹ gbìyànjú kó tí ẹ tẹ̀lé wa jáde lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ kó wá wo nǹkan tó lọ́ọ́ máa ṣe inú ayé ẹ̀ gbogbo olùsí tó kọ́ nínú ọ̀rùn burúkú yìí ẹ àwa tá a wà nílé sí gan-an a sì ń fìlì ìtòrò yẹn káṣẹ̀ wá sọ̀rọ̀ tó ń rìn kiri tó ń wáṣẹ́ kiri iṣẹ́ kí ló ń ṣe ṣíṣe sọ pé pọ̀wọ̀ sí ń bí ni tẹ́lẹ̀ wá jáde náà. iṣẹ́ iṣẹ́ dà ẹ̀yin níṣẹ́ ni ìjọ ṣíṣe tẹ̀yìn ṣiṣẹ́ lè fi yan gọ́ǹtà pé ẹ̀ ń ṣiṣẹ́ nítorí ọlọ́run ẹ ẹ wo èmi ò tẹ̀lé yín ṣiṣẹ́ yín o ẹ ṣe tí kẹjẹ́ kí n wáṣẹ̀ tèmi sọ́tọ̀ ah kí ló dé wọ́n ní mi ò ṣe ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀ ń ṣiṣẹ́ ọmọ fún ẹ̀ ẹ̀ wo ẹjẹ́ ń wá ṣe ẹjẹ́ ń rìn ẹjẹ́ ń rìn lóhùn mo mọ̀ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan lọ́wọ́ máa ló dẹ̀ máa ṣe tó dà ah kí ló dé ẹ ẹ ẹ tẹra mọ́ṣẹ́ torí ran yín jàre ẹ fi mí lẹ̀. o ti rí ìwọ ló jẹ́ kí ọmọ yìí kó máa wá inú rádaràdá sí wa lára ṣé mi ò sọ pé jẹ́ kó ọmọ rí ìkú náà ò lè jẹ́ kó rí ìkú sí títì ó sọ fún wa pé ṣíṣe là ṣe ṣíṣe tó wá kí ló da pàtẹ́ ti já gbogbo ẹ̀ ti lá tó bá tún lọ sí ìrìn ìwèrè tó máa ń náwó wa ló ti ń gbowó wọ́n rí ikú tó bá máa rìn ikú lọ́rùn ẹ̀ mo máa ń pè mí sọ̀rọ̀ gẹ́ ìgbọ́mọ̀ ọ̀rọ̀ tó tún bí mi nú

I see no cogent reason why you want to leave this job. Ah, ọ̀gá, And you know more. mo máa ṣiṣẹ́ tí mo bá rówó gbà that's the reason tí mo ti wá wá no. iṣẹ́ náà tí mo náà ò ríṣẹ́ kan ṣe ìyẹn kan that's another reason then another reason is stress Thing mo go through lójoojúmọ́ láti wá síbi iṣẹ́ ọ̀gá mo mọ̀ pé ẹ̀yin dẹ́mi láwọn owó kan ṣùgbọ́n mo understand crisis tẹ̀ ń go through owó tẹ̀ ń jẹ mí mo filẹ̀ fún yín sá mo ò ní lè bá yín ṣiṣẹ́ mọ́ sá thank you sir dáhùn. Ah. ti wá sú mi báyìí iṣẹ́ mi ò lọ déédéé bó ṣe yẹ kó lọ mọ́ gbogbo àwọn client mo kò bẹ̀rẹ̀ sí lose wọn all of a sudden in fact ó ti di débi ni pé mi ò lè san salary fáwọn workers mi mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n ti lọ afẹ́ ìjọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Allahu akbar Allahu akbar afa naam. afa abdulmalik. ah ah èyí ẹ jìnnà sọ́lọ̀ èèyàn kan ò ní súnmọ́ lọ́hún kọ́lọ́ mọ́ dúró tì wípé àdéhùn tọ́lọ́hún bá ṣe èèyàn bá ti dúró tọ́lọ́ iná lábá sọ́ọ̀dẹ̀rẹ̀ ọlọ́run òun máa ń dúró òun máa ń wà pẹ̀lú àwọn tó bá ń ṣe sùúrù tó dúró tó wọ́n lọ àmọ́ nígbà tí ẹ ti wá sábà bọ́ lọ́hún báyìí náà ọlọ́run náà lákùnbẹ̀ òun náà ní í ṣe òun ṣàwà la ṣe òun náà ní ó ṣe yóò wọlá pé nígbà tá àyùbá náà ànábì àyùbá alọ́ wa àyùbá ìsìnàdà ọgbà wọn ẹni nàìjíríà ni àdó wà ń tàn hàn mọ́ yìí àyùbá ni wọ́lọ́ ìsìn náà dáhọ́ bá o ẹni mẹ́ta ni adúrú wà ń tàn hàn mọ́ yìí فاستجبنا له فكشفنا ما به من دور وآتينا آله ومثله معه رحمة من عندنا وذكرى للعابدين ànábì wa àyùbá ìgbà tó wá bá Ọlọ́run Ọlọ́run ìnira yìí pọ̀ inú òkan lọ dédé wọ́n á ń tàwọn ọmọ ẹ̀yìn ṣe bí wọ́n lọ bá ti ń kẹ́ni Ọlọ́run bá fàkàṣà fún ọlọ́run àwọn ọlọ́run bá wòsàn ó gbòṣòwò rẹ̀ àwọn ọlọ́run bá bíyà rẹ̀ wàdínà àlàmì gbogbo àwọn tó ti lọ nínú àwọn àkúlò ọlọ́mọba ọlọ́mọba abá ṣe gbogbo abálàṣe gbogbo ẹ̀ fún wàdíkì ọ̀la ábìdì kó wá máa jẹ́rìí nípa àwọn tó ń bọ̀ lẹ́yìn alọ́nà làwà pé kọ́lọ̀ ń wọlá alukóhánì kéré èèyàn kì í fi ń dojú ọkọ̀ ìṣòwò kan kó mọ̀ bíyà ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ sọ́mọ́ wa ní wọ́sálẹ́m ó jẹ́ pé yàgbé kí àdúrà ó sí fílímù mi àdúrà òun náà ní ìdààmú mi ní alọ́nà làwà pé pẹ̀lú ògbó ọlọ́run kọ́lọ̀ ń wọlé àtẹ́tò bíi àtàlẹ́bí wa Muhammad alóhùn ti bíi àbùkátà nígbà wọn àkólọ́ ọlọ́run ojò gbogbo apáyà gbogbo ohun tí ń bà yẹn nu jẹ́ kọ́lọ̀ ń wọlé àwọn àlùfáà wa wọlé àwọn ẹ̀ṣẹ́ káàdà ń ta òkú àkíjà tó wà bàbá pàkátà kọ́lọ̀ ń wọlé àwọn wájú ọlọ́run bọ́ sí tó wájú kọ́lọ̀ bá bíi àbùkátà yẹn ọlá bisimilayi rahman rahim allahumma ya amanu fi sirrihi والسر في كركه اللهم أنفسنا إن يزعقنا أسير والباقين كما أنفسه في جسدي إنك على كل شيء قدير أسألك اللهم بالبخايا بسر السر السر والفنايا ولا حول ولا قوة إلا بالله ìgbà wo ni kí n bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ mélòó ni màá ń gbà mí. tó bá ti yá yín ti yá wa náà nìyẹn àwọn oníkẹ́mi dá wa ṣe ń kọjá ká bí ọlọ́run a lè bẹ̀rẹ̀ lónìí náà ní kẹta àṣà àmọ́ àwẹ̀ ò lè bẹ̀rẹ̀ lónìí mọ́ ẹ̀mọ̀ pé ọjọ́ ti lọ náà pẹ̀lú ògùn ọlọ́run ọwọ́ inú gbẹ wà ẹ bá ní ká bẹ̀rẹ̀ lálẹ́ yìí àdúrà bẹ̀rẹ̀ náà á pa àwọn ọmọ pé àdúrà bẹ̀rẹ̀ nu tó bá dọ̀la ká wá bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run abáṣe bẹ̀rẹ̀ ọjọ́ méje kọ́lọ́run wọlé aké méje méje náà ní yípo tó ń di òsè méje náà ọlọ́run ti gbọ́ lọ́wọ́ ọjọ́ lójẹ ọlọ́run bí àbùkádà ọlọ́run fún lẹ́kàn rẹ̀ ọlọ́run ní dàmílà àbákà ọ̀nà ọlọ́lá àwùlà ọlọ́run kọ̀ọ̀tà ọlọ́run bísímẹ́lì اللهم يا من له في السر والسر في كلكه اللهم أفسنا أي من سواك gbogbo ilé ìtòkò rẹ̀ sí pẹ̀lú nírònú dé kí láì ṣe nǹkan gidi ìrònú ò máa ń ṣe ohun tó dáa lára ìrònú ò máa ń ṣe ohun tó dáa lágọ̀ọ́ ara nǹkan mi ló tún kó bá yàn má kó bá mi ò ṣòtí gbọ́ lórí pé àwa ṣe àríṣẹ́ yìí náà ṣá ṣé wọ́n mọ̀ pé gbogbo nǹkan àkókò ní ṣá nígbà tákòókò tiẹ̀ bá dé wẹ́rẹ́ báyìí tó tiẹ̀ ní rò iṣẹ́ tó máa yú ẹ yóò bí ẹ tó fi jẹ́ èèyàn ló máa wọlé tọ̀ ẹ́ ní wẹ́rẹ́ ẹ ronú ronú ronú kí ni àwọn míì tó jẹ́ pé wọ́n ti jáde skul ṣáájú tiẹ̀ o kàn ní rírú ẹ̀ ni tán ìrìṣẹ́ títì àmọ́ wọ̀ wà ní pẹ́ tó yẹn ó dá mi lójú bí ọṣẹ ni pé láìpẹ́ láì jìnnà ìrètí àtẹ lọ́wọ́ ṣùgbọ́n ọkọ mi. mọ́mí mọ́mí ẹ̀yin lè kàn ń sọ̀rọ̀ báyìí o ṣé mo ti gbé mo rí kọ́ńpìn tí mo ti gbé sí ìlú mi déjà àfi bíi pé wọ́n dàgbé sí mi lára tí bá ti débẹ̀ no no no ni mò ń gbọ́ ẹ̀dẹ̀ ní kí n má ronú. <laughs> torí pọ́nà ò sí bẹ́ẹ̀ ni ṣọ́rọ́bà mi òkè tó ń wé àṣekàn má gùn ni ọ̀mọ̀ràn tí sì mú inú gbin ni sórí nóò tán ṣe yẹ wọn ṣe lásán látọ̀dọ̀ ọlọ́run wá nínú yẹn torí pé ọlọ́run tó mọ ohun tó lè ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ló ṣe ń rébi kúrò lórí ẹ̀ ṣé wàá tú wàá rí àwọn ọmọléèwé kan ti pọ̀ ju iṣẹ́ lọ ibi yẹn náà la ṣe ń ké pọ̀wọ́ ìjọba wa pé kàn jọ o kàn bá wa dá sọ̀rọ̀ àwọn ọlọ́mọléèwé tó ń jáde tí wọ́n ń ríṣẹ́ yìí wọ́n dẹ̀ ń fi wá lọ́kàn balẹ̀ pé very soon ẹni tí ò ríṣẹ́ bá ríṣẹ́ èmi nígbàgbọ́ wo ò ṣe nígbàgbọ́ láìpẹ́ láì jìnnà sí ìròyìn ayọ̀ àtó ẹ̀ lọ́wọ́. àmì mo máa mi mi tẹ̀sùn ti rò síbò mi nǹkan tí mo ṣe wá nìyẹn. mo rò bóyá kí n lọ kọ́ um, tailor that's fashion designer or kí n máa ṣe irun mo ṣáà láwọn ọ̀rẹ́ tó máa ránṣọ mo dẹ̀ láwọn ọ̀rẹ́ tó máa ń ṣe irun tó pọ̀ nítorí tẹ́mi ṣe jókòó ìtẹ̀ ti sú mi nìkan tó ń ṣe mí báyìí o. kò ṣe tẹ̀lọ àmọ̀ràn ẹ̀dà nítorí bí èèyàn kàwé pàpà lóde ni tí ò bá kọ́ṣẹ́ ọwọ́ mọ́ ẹ̀yẹ iṣẹ́ ló ṣe nǹkan tí mo kàn wá ń rò ni pé ó dárúkọ oríṣi méjì ó dárúkọ ọrùn ó dárúkọ télọ̀ ṣé pé irun náà ò dáa o torí yẹn tẹ máa ń tètè yá oṣù mẹ́fà ni ó ti free àmọ́ télọ̀ ni èmi rò pé télọ̀ dà torí ìdí tó fi ṣe dáa ni pé tẹkínákì ni kí lẹ́yìn pé lọ́dún lóde òyìnbó tẹkíníkálì àjọba sọ òyìnbó ìlú gbogbo òyìnbó yé mi mo nítorí owó mi mo fi rà tó <laughs> mọ̀ pé iṣẹ́ ọlọ́pọlọ níṣẹ́ télọ̀ kéèyàn tó mú aṣọ tó gùn báyìí gbọ̀nàgbọ̀nà kó tó wá gegege kó tó dirú tó wọ̀ yìí iṣẹ́ ńlá ló ṣe ìdí nìyẹn tó wo télọ̀ fi ń wọ̀n télọ̀ yẹn dáa kí a wá fi ṣu sínà ká máa fojú wọ̀bẹ̀ yóò ti gbọ́ ṣé dẹ̀ ti. àdúrà mi ò. ẹ̀bẹ̀ mi jẹ́ kó títí gbọ́ rẹ wò. adániwáyé mo lójú rẹ wá o kò sì dá mi lóhùn o mo pẹ́ bóyá ó yẹ ká kó lòlò kó pé bàbá o. mi kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi ni wọ́n ké pé ọ̀ adániwáyé o dákun gbọ́ mi o.

níbi iṣẹ́ tí mo lọ ń jẹta yẹn hmm. wọ́n ní pé kí n padà wálé ni àǹjẹta hmm. owó tó fún mi yẹn náà traffic wọn so mo tètè rush so that kí n má lè late àti máa fi wá débẹ̀ lọ sọ́dọ̀ kí n padà wá nísìn mo wá fi gbé o lè rí two thousand péré náà ni kò yá mi because traffic màá ti wà náà ní táìmì yìí náà kí n lè fi gbé báìkì lọ. nísòwò o sì ya owó kan níjẹta tó ti sọ fún mi padà o tún wá fẹ́ jáde ń sin o ní kí n yẹ lówó mi jọ gbogbo owó tí mò ń yẹ ibo ló ti fẹ́ rí i dá padà. ilé tí tọ́ba ti gbà nǹkan tó ṣe ní kí n padà wà náà lè ní nìyẹn tọ́ba ti accept mi tí bá ti ń ṣiṣẹ́ àdé ìgbàwó lọ́wọ́ accountant àdé fún olówó. àyè mo àjẹmọ ọ̀rọ̀ ìṣí tó ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ rírùn tó ń sọ jáde lẹ́nu o ò tí mọ̀ bóyá o máa ríṣẹ́ mi tó lọ o sọ pé tó bá ríṣẹ́ ìwọ máa yáwó lọ́wọ́ àkántàǹtì kan ṣé wọ́n sọ ok tó bá ti wá bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n kàn máa yẹ lówó straight ni o ò ní ṣiṣẹ́ rárá àbí wo ọmọ ìyá mi èmi ò lára ṣe dànù ṣó ti yẹ èmi ò sí lára àwọn sẹ́ẹ̀tì àwọn yáwóyáwó kí ló dé ah wàá kọ́ máa yáwó àwọn yáwó àwọn yáwó àwọn yáwó ṣé mo kó bẹ́ẹ̀ ni ah èmi ò lè yá ẹ lówó o mi ò lè yá ẹ lówó tí mi ò lè rí gbà padà o sórí the only owó tí mo lè yẹ oní tó bá sọ fún mi ṣe pé òkè o bóyá honourable kan wà níbi kan tó fẹ́ lọ báńsìn kò wá lówó lọ́wọ́ kí n yẹ ẹ lówó ah hey o oh baby ọlọ́run máa ń gbọ́ mo lè torí ẹ̀ gan lọ yáwó because mo mọ̀ yí pé ó ṣùọ̀ fún mi dákú ni pé ó máa rówó gidi gbàgbọ́ mẹ́ bí a tó sọ fún mi pé o fẹ́ lọ bá chief kan bì kan bí o fẹ́ lọ sí hotel kan bí o fẹ́ lọ sí island o fẹ́ lọ meet àwọn guys kan àbí nǹkan kan láwọn nǹkan tó ṣùọ̀ ìyẹn lèmi lè ya lówó kò ń ṣe ọ́fíìsì òṣì tó ń rìn kiri tó ń wáṣẹ́ òṣì kiri lójoojúmọ́ tó ń rìn kiri nínú òrùn ah, ah ṣé mo yan tó tó fi rìn kiri nínú òrùn ṣá tó ò ríṣẹ́ ṣe wàá máa yáwó wàá máa tọrọ jẹ́wó bó ṣe dáa tó ṣọkùnrin fẹ́ sọ pé òun máa ríru ẹ̀yọ òun rọ́mọ gidi ni kí ló ń ṣe tó ń dọ̀là rẹ̀ nà tó kàn ń fìyà jẹ rẹ̀ for no reason tó kàn ń ṣèrànù kiri kiri nínú gbogbo òrùn yìí èmi ò lè yá ẹ mi lè yá ẹ lówó lè so bóyá gbogbo ibi tó ń fi ọ̀kadà rìn yẹn bóyá kó máa fẹsẹ̀ ṣá lọ alájẹ àwa. kí máa lọ ayò. máa lọ wọ́n fẹsẹ̀ ṣá lọ náà. ó bí àwọn bàtà tó fúláàtì àwọn oníṣòwò máa fẹsẹ̀ rìn. ire mi dé ọ̀rọ̀ aláẹ̀ yìí ó máa ń fa mojútó kó máa gbóná kọ yé mi àbí. nǹkan kan tún impress nínú àlá náà ni pé kì í ṣàlà burúkú tó bá jẹ́ pé bó ṣe lálàá ṣe ló ń gbowó fún ẹ lójú àlà tó ń fún ẹ lówó tó ń gbowó ńláńlá fún ẹ ẹni kò tẹ pamọ́ iṣẹ́ ẹ nítorí ebi àmọ́ eléyìí ajé ajé ògúngún ló sọ oníṣọ́ọ̀bùjì alágídí. Ah, ṣe rí màmí ẹ sọ bùjí sísìn ibẹ̀ gbogbo ni problem mi wà because tí bá ríra mi náà láì ó máa ń jọ pé mo wà ní ìbòjì tẹ́ ẹ sọ yẹn màá máa rí mọ́ mi ò ń bá mi ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ torí mo ò fẹ́ sọ fún yín o. ó lè sọ kí ni fún mi ṣé o mọ̀ pé òkú kì í fara pamọ́ fẹ́ni tó máa wulẹ̀ ó lókè mi lẹ́yìn ọ̀run èmi náà lálámọ̀ràn ẹ̀ tí mi ò lè filẹ̀kùn bọ́ ẹ lẹ́yìn ẹsẹ̀. gbogbo tó bá ti ń rí máa fi tó mi létí o kí wọ́n torí tọ́ lọ́hùn. bó o mọ̀ mi tó bá jẹ́ tọ̀rọ̀ olówó yẹn tó bá tẹ̀ sí ń gbógbá tí mo ṣì ń rúgbó ó sì wà ókè o kí má rí nǹkan tó tó ti other side owó o ìjọ tó ẹrù ń bà mí o. o lè other side owó owó gangan ló máa rí agbára lọ ẹni tó máa ṣẹlẹ̀ sí ìlú ìgbé àràbà tó ra mú odò ń gbárèrè mi wà ní ìlàjúlẹ̀ kó gbárèrè tèmi lọ màá wá rìn kúrin ẹsẹ̀ mi wọ́n má wọlé gbogbo àníyànjú pátápátá hmm. èmi mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọ̀rẹ́ àdáyé. Hmm. How are you? Um, do you have your CV with you? Yes, I have the hard copy. Hard copy, that's yeah, fine. Yeah, but send uh, soft copy and see me. Okay, that's fine. You know why? um, I won't be able to attend to you now, and um, because we a very um urgent meeting right now, so I'll get back to you and send you an email. Can I have your hard copy? Okay. So, uh, oh, some. I'll get back to you shortly. No problem. All right. All right. Thank you, sir. All right. and um, Iremile um, mi ò fẹ́ or you at all at all and see um, any other opportunity bá wà máa i'm so sorry I, in fact ìwọ máa my vision number one on my list tá bá any open space okay just take her. Bolivia, she, it's it, try. Thank you. So sorry. Just, I mean, just stay strong. Oh, ẹ̀bẹ̀ mi jẹ́ kó títí ìgbọ́ rẹ̀ wò. Adániwáyé lójú rẹ̀ wá o, kò sì dá mi lóhùn o. Ó bóyá ó yẹ ká kó lòlò kó pé bàbá wò o. Mi ọkọ ògùn ló ti fi jà ó ẹ dákun ebi àárọ̀ ebi ọ̀sán ò ní pẹ́yìn náà ẹ ṣé o bàbá ẹ dákun ẹ ṣé o náà ẹ o ebi ò ní o elédùn òyò ẹ̀yìn náà àwọn ẹlòmíà ti ṣoore mọ́kànlá ilédùn ògbà láàánú tèmi náà wá o. Thank you. ìyá mi ìyá mi ẹ sì dákun ẹbùn ló ti fi jẹun ẹ dákun ẹ̀yin náà rí tàjẹ ṣe ajé ò fún yín gbogbo èròǹgbà yín báyìí lélẹ́dùn ọmọ wá sí ìmúṣẹ ẹ dákun ebi ò ní pa yín lágbára Ọlọ́run ẹ ṣé o ẹ ṣé o ọmọ ajé ẹ rí tajé ṣe o ẹ ṣé o ajé ò ní ṣe ti yín náà jù o ẹ ṣeun o. hello hello. Are you okay? I'm fine. No, no, no. You don't look fine. It's written all over your face. It, it's okay, it's okay. Because Mori, anybody, Ofe fún màmá yẹn lówó. I saw you were not happy. Is it about the money? No. I, I have some cash in my car. It's about the money. I'm not just. I'm so sorry. For whatever reason it may be, um, T or Banyan uh, I'm going towards the estate gate. if you're going my way, then come out, Sorolo. Okay, um, <clears throat> Ola Shile Olamile lorúkọ Kome. My name is um, Irene Ayola. Irene, don't cry again, okay? It's okay. Can you just join my car? Wao. tètè àti ọjà fún yín o ẹ ṣe o bóyá ó yẹ kakọ lò kó pé bàbá o mi kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi ni wọ́n ké pé ọ̀ọ́ ara mi wáyé o dákun gbọ́ ẹ̀bẹ̀ mi o. ṣe jẹ́ nìyẹn o. Ah. ti ẹ̀ sún mi. ó i mean tí ìwọ bá lè máa make oru complain by. <laughs> wọ́n ní oníkálukú àbí tiẹ̀ lára ẹni tó bá rẹ̀ wọ bàtà ló mọ̀ bí tí ó ti ń ta òun lẹ́sẹ̀. Um, you will never know other people's pain or their story if they don't share. Tèmi náà wà lára mi tó ń bá mi fínra. me. I have a company of my own that I once had a couple of staffs. You know, my business was going really fine. And yeah, I married contract and Richard day. But all of a sudden, all this hope were dashed. gbogbo ibi tí a máa fọkàn sí pé a máa ti rí owó iṣẹ́ fà jáde ní company they all stopped coming like it was that bad débi pé I could not even pay my staffs again you know lẹ́yọ̀ kọ̀ọ̀kan out of ìtìjú you know gbogbo wọn wọn withdraw you know and as I speak to you right now not even one staff. I have again in that company? And so, as it is at the moment, my life doesn't seem to have a bearing. I'm just, okay, can live each day as it comes. <sighs> Oh, girl, that's sad. <sighs> but Ọlọ́run á to do. Àmín, àmín. Bọ̀ mo fẹ́ sọ nǹkan fún yín, mo mú bẹ́ my máa fẹ́. I can't. ok mo rò bí a. since tẹ́ pé ẹ ṣe àṣì ní company like ẹ ṣe níbẹ̀ so kí n tiẹ̀ "Ma, wọ. àbí. Ehm, ó dàbí pé àlàyé mi ò yé dáadáa at the moment. I do not have the capacity to staff anyone mi ò lówó tí mo lè fi <coughs> tí fi gbé anybody ṣiṣẹ́ at the moment couple with the fact that kò tún ṣiṣẹ́ so I mean tí n bá staff here how, how do I pay you. Um, mo mo understand one hundred percent but èmi náà fẹ́ you nílàárọ̀ mo fẹ́ padà sílé lálẹ́ ẹ ṣáà ti jẹun wá kí wọ́n máa ṣiṣẹ́ ń bọ̀ nǹkan tó wà ń bẹ̀ máa ṣáà máa wá ṣe díẹ̀díẹ̀. so o fẹ́ kí èmi àti ẹ kájọ máa resume surface then kakọ máa dá máa tójọ́ ká máa gbọ́ news o dẹ̀ tún lè rí owó kankan gbà is that what you want. ẹ <sighs> eh, eh, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ a lè predict iṣẹ́ ọlọ́run àmọ́ lè tó fẹ́ mọ́ bá wa. And with prayers, all things are possible. Mm. Okay, if you insist that um, you want to be my partner in boredom, well, who am I to say no? Congratulations. Congratulations to all of us. Ah, um, you know. Boss, this calls for celebration. Uh-huh. Ben, Thierry, calls for celebration. Oh yeah, can I come celebrate? Right? It's indeed a big celebration, sir. Um, I think dinner will be better. <laughs> Yeah. dinner? Yeah. Dinner? Yes. But when you go out, right? Okay. Dinner, right? <laughs> okay, that's a deal. This weekend. Uh-huh. Yeah, right. Thank you. Sir. Okay, um, to what to the office. Worry me. Uh, mail kan tí mo send sí ẹ. alright sir dinner sir. Mm, yeah. ah uh, ire ire please come. <sighs> you wait about. <sighs> Ire, thank you. Yeah, Oh yeah, then pé mò ń dúpẹ́ lọ́yà rí. Um, a lot of times people don't take notes. But I am putting this to you that I said Danny Company. Yes, because ever since to join Wabi Bay, I mean, one good news and the other, I can tell around one, tell around, tell around. And it's not as if you're on salary. Come on, I mean, this is this is destiny. But however, èmi náà nífẹ̀ẹ́ um, abáramọ̀rọ̀ jẹ́ if you're not asking ó yẹ kí èmi mọ̀ pé ẹ̀tọ́ mi ni pé ó yẹ kí wọn náà máa gbà wọ́n ní pé na where you dey work na you dey chop òun náà kú jákọ́ pé ní eh, workshop àbí uh, so this is what I think um, for every contract tí o bá tún ti mú wá sí company hence um, whether you like it or not. You have 10%. So? You heard me. 10%? Yes. Thank you. You need, to, you need to be motivated. You need to be. Um, trust me, it's such a blessing. It's such a blessing to this company. However, um, I said it this morning. Why not look more? Okay. Thank you. Sorry, you know. God bless. sísá. ajé olókun kò rọ̀ wá bá wa gbé o ajé olókun kò rọ̀ wá bá wa gbé ajé olókun kò rọ̀ wá bá wa gbé. msp mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ o. ayọ̀ ayọ̀ bá mi sọ fún bọ́lá tó yẹ ọlọ́run ó yẹ wàṣọ mi mọ́ náà mo fọṣọ sínú wardrobe òde díbẹ̀ òjò lọ́wọ́ as in with label ah kí ló dé náà. bọ̀dúró náà kí ló ń gbóná lára ẹ̀ torí mo wọṣọ ẹ̀ ah, ah kí ló ń gbóná láre kí ló wà bẹ́ẹ̀ ah, ah ok aṣọ wo náà ló ń wọ̀ kí ló wà bẹ́ẹ̀ mo kọ̀ wọ́n ní wọn pé torí aṣọ máa ń bu ara ó ní kọ́sítọ́mà mi kò kò láì kéèyàn máa ṣe ara lẹ̀ mo fàṣọ ẹ pákéjì ni nà án ah, ah kí ni kí ni mo fẹ́ fàṣọ ẹ ṣe. ẹ bọ̀ sáyọ̀ ìwọ̀n gan-an láìkí wà láti òde sẹ́lẹ̀ ah kí ló dé tó ń wáṣọ ẹ̀ náà ṣé ìmúra ìwé èjì jọra ni ibo lolóṣó ti ń wọṣọ ọ́fíìsì ah kí ló dé tó ń wọṣọ ẹ̀ tó bá ní ìdáṣọ tó máa bù ẹ́ lára ó ò lọ wá aṣọ rà àbí nǹkan má wọṣọ ẹ̀ náà gbogbo eléyìí ẹ̀ ní ìdènà àti pé ìwọ náà wọ́n wọṣọ ẹ̀ òun forí lálẹ́ o ti gbàgbé pé òun ò jẹun lé nígbà kan rí ṣá ṣe báwọn kan náà ẹ̀pọ̀ àwọn kan náà ń fa aṣọ ṣíbù ẹ̀ náà ń sọ̀pọ̀tì ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ni nà kí ni big d tó wá wọṣọ ẹ̀ ṣé gbà tó ò ní lọ́wọ́ ṣé kò help ẹ̀ in fact tó yẹ kó máa faṣọ lé mú kiri báyìí pé ọ̀rẹ́ mi òun tún já tuntun tuntun ti tẹ̀ kó kó kó wá wọṣọ wá wọ́ wá parí ok o ti upgrade àbí o ti advance ìwọ náà ti arrive àbí ó ti ń fọ̀gà ẹ̀mí ọ̀gá pẹ̀lẹ́ ah. wọ́n ti ń mí sí ẹ lára. ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ẹ̀jọ̀ torí ọlọ́run ayọ̀ àti bọ́lá ẹ̀jọ̀ mi ò fọ̀gà mi o hmm. mo ò fọ̀gà mi o tó fẹ́ pín ìfẹsọ̀tẹ̀ nípa mi nìyẹn ṣe rí iṣẹ́ tí mò ń ṣe owó tó ń fún mi bẹ̀ òun ni mò ń ná tí mo fi ń raṣọ tó ń wọ̀ yìí sí o ọ̀gá mi kàn like mi as in mi ò kàn mọ́ ọkàn ṣáà like mi ni o. ọkọ ẹja ọgá ẹja kan like ẹ ọfọ fúnṣẹ ọfọ fúnṣẹ ọkọ ẹjẹ. ẹgbẹ́ nu oṣù sàn so tí bá ti lọ nǹkan tẹ máa ń rò nílé tẹ máa ń sọ tí ìgbà ti sílé nìyẹn ẹ ẹ ẹ ẹjọ tó mi ò ní nǹkan kan pẹ̀lú wọn ẹjọ torí Ọlọ́run iṣẹ́ tí mò ń ṣe ni mò ń gbowó ẹ̀ tí mò ń ná tí mo fi ń raṣọ o. òun náà ni ò gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bá a bẹ́ẹ̀ fà kò sẹ́ni tó ń bẹ̀ dúnà ọ̀gá ẹ̀ láìkì ẹ̀ torí pé iṣẹ́ ẹ̀ confam ò gẹ́ẹ̀tì ọ̀gá ẹ̀ kọ́ fún ẹ ó normal náà kò sẹ́ni tó máa rí iṣẹ́ nǹkan tí ò ní fọ́ náà gbogbo ẹ̀ ló ṣe bí wọ́ọ̀rẹ́ náà àmọ́ bó ṣe máa ń bó ṣe máa ń wọ yẹ̀rì kiri nígbà yẹn <laughs> ìsìn ló ti wọ̀. ti package <laughs> inú bí mi eh. ọ̀rẹ́ wa ti zẹ̀ síbì kan. ẹgbọ́n ló ti zẹ̀ síbì kan. <laughs> ẹ mọ̀ wá ọ babes ṣá ah inú yín ò dá inú yín ò mọ́ sí mi inú ilé ẹ máa ń kó tẹ̀ ń sọ orí bẹ́ẹ̀ mo láìkẹ́. ọmọ nǹkan orí ìdá ti làágùn jù sórí ọlọ́run ti gbàdúrà ẹ ò ní láti tàwọn ọ̀rẹ́ ẹ nù ṣòro ọ̀gá ẹ̀yìn wọ́n ṣáà introduce àwa sáwọn ọ̀rẹ́ tiẹ̀ ṣe ti. ayọ̀ ó ti ẹ ẹ má débẹ̀ o ẹ má débẹ̀ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ ju iṣẹ́ ọ́fíìsì ǹjẹ́ má jẹ́ kó gbàṣẹ lọ́wọ́ mi kí ló dé ẹ má bàbí tí mo ti ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ ní as in office work èmi ò mọ̀ fún yín o. <laughs> àmọ́ lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run because things have really really changed but then tá a do dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ọlọ́run rán èèyàn bí o tàwọn ọ̀rẹ́ mi báyìí wọn pa làwọn tiẹ̀ náà ṣe nìyàn. ẹ ẹ wo ìtẹ̀tẹ̀ ṣe ó dùn áfà báyìí. lọ́bí kí nìyàn. ẹ àwọn ọmọ yẹn náà àwọn ọmọ ẹ̀dẹ̀ yẹn aṣáàgbọ́n pé nígbà tí ó ti ṣòwò lápò olóye gentle ó dẹ̀ ti byzantine o yẹ kí àbí ká tún wọ tán ká tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ. bọ̀bọ̀ ìgbà ọlọ́fẹ́ bọ́nu ọ̀rọ̀ ọlọ́mọdé wo ìmọ̀ràn ló ń fún mi ẹ̀wọ́ dẹ̀ yé mi ó dáa ṣùgbọ́n àti gbà wọlé ni problem mi. Yeah, man, I need to take it chill, pure, Baba. I need to take it chill, pure. Ẹ ẹ kí la ẹ dùn náà kí la wá ṣe láyé tí a bá ṣe odò wo owó tí o sì lọ́wọ́ ilé epo gentle owó dẹ̀ ti wà á sìn ọ̀gbẹ́ni lọ chain ká tún bọ́ sí gbòòrò that's it. tí o tí o bá ń ṣe pé ó jẹ́wọ́ ni mi ò ní lọ o. Hmm. torí pé jẹ́mi yẹn gangan gangan gangan la fi máa jáde. Ah, boss mo rò bí ẹ sọ wípé wọn award contract fún wa ni so how come what happened bó ṣe ń bíyàn okay this is exactly what happened mo wà nulẹ̀ mo bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ at some point it was looking like something good was going to come out of it and all of a sudden the table just turned around and wọ́n sọ pé okay àwọn ò lè fún wa ní contract mọ́ you know so èmi kàn gbà fọlọ́n pé wo at least I have tried I made my effort ìgbà tí mò ń jáde that was the same time tí eré pè mí sí He recalled, and I had to explain what was going on. The next thing, she just said her own prayer casually because I want to, believe that was a casual thing that, okay, Ọlọ́run Jeki, jẹ́ kí At the top of my head is, I know, eléyìí ti lọ, maybe another one. You get, you know? So, Kimodesa mo dé sálẹ̀, mo fẹ́ wọ mọ́tò ni ẹnìkan sára pè mí pé à ń pé wọ́n sọ pé At the top of my head is, well, I don't know what he wants to say on getting there wọ́n jẹ́ kó yé mi pé èmi èmi o àwọn ṣe mistake tẹ́lẹ̀ ni ni pé company wa gangan ni wọ́n fi award contract náà fún tẹ́lẹ̀. That was a good one. That was God. Oh my God. God showed up. God miracle lele like I've never seen that happen. Ah no no no I am excited about this. Wow. Ah. Ọ̀gá, so happy and again. That sign of the àdúrà máa ń Yes. I yes. said uh, ẹni tó bá bójú lọ́lọ́run kò kí ní ogún òfò. Definitely, definitely. Again, so I'm so so happy and again ṣe wípé our computer ma ṣe fún wa ní contract. Oh yes, yes, yes. yes. So that means we still have more work to do. Of course, yes, yes. of course. So thank God, Olúwa ṣe. <laughs> Thank you guys, thank you. Ọ̀rẹ́. Right kí ni ìrìnkò rẹ̀ lè ṣe sọ̀rọ̀ tá a sọ yìí. actually mo ti bá manager sọ̀rọ̀ and um, at least àwọn ọ̀rọ̀ tí mo bá manager sọ bí mo ṣe package company ètò ẹ jẹ́ ká wà fún pé iṣẹ́ yẹn máa bọ́ sí ẹ lọ́wọ́ lágbọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí n understand nǹkan tó ṣe ṣé òun fi mí lọ́kàn balẹ̀ ń sìn pé ó máa ṣe ṣe. rárá o nǹkan tẹ́mi kàn fẹ́ kó tún ṣe ni pé gbogbo àwọn document ẹ̀ mo fẹ́ kó package ẹ̀ again as in gbogbo àwọn present and past jobs tó ti ṣe gbogbo ẹ̀ kó pọ̀ pẹ̀lú àwọn letter of recommendations and all just package everything kó wá present ẹ̀ fún wa lágbára ọlọ́run ọlọ́run àjẹkọ̀ fún wa. Uh, that shouldn't be a problem. In fact, uh, mo ti mo ti ṣiṣẹ́ lórí ìyẹn already tẹ́lẹ̀ náà. So maybe what I will just do just to àwọn ideas tí wọ́n náà tún wá yẹn, I will just add it up to it. Màá bá ẹ̀dẹ̀ máa ṣe sínú mọ́tò. Ọmọ tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ tí o máa ṣe fọ́ọ̀rẹ́ mi gbọ̀ngàn ni problem tí mi ní kí ló lè ṣe fún ọ̀rẹ́ mi. ẹ mo ti sa ipá tí mo lè sa torí ẹ náà mo sọ pé gbogbo àwọn dọ́kúmẹ̀ntì ẹ kóun ṣáà pàkéjì ẹ bí mo ṣe sọ yẹn kó kó wa ọlọ́run á fún wa ṣe ọlọ́run á kó bọ̀ sí lọ́wọ́. no wahala. ọlọ́run á kó fífọ̀ wa. no wahala. is that place? Mr. Shaguni. Then come in. Okay, please come. Ah, manager. Kushe, please have your seat. Yeah, manager, um, Emmy, Mr. Olatin, mo sọ̀rọ̀ wọn fún to Àwọn ni mo sọ̀rọ̀ wọn pé nípa project ìgbàdé company wa. He is a man of integrity, as an entity mo vouch for me. Sherry, company to mo to kúrò tí mo ti wá execute over seventy percent of all the projects wọ́n ọ̀dẹ̀ fail to deliver. So manager mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà pé wọ́n ní fail láti deliver for? Mr. Olashile. Okay. Uh, he has said it all already. Um, lẹ́ẹ̀kan sí Ọlá Ọlá olórúkọ mi, Ọlá Ṣílẹ̀ Ọlámilékan Ifo. Um, ó ti ṣe díẹ̀ náà táwọn náà ti wà ní ẹnu iṣẹ́ yìí and. Uh, Um, and I can assure you, see, if I consider our food project, uh, definitely I will deliver. Ah, well, we want to celebrate the day. We might deliver. But regardless, I'll still have to do my background check. And to be very honest, I will. Um, they might check profile. You know, my money because company will ask if I should upload a successful projects. You know, by the time you do the check, inú mi náà máa dùn because mo máa lè ṣàkóńgbà yẹn gòkè amẹ but uh, one thing I will tell you is that uh, mo mẹ̀tàn. ẹ kọ ọ̀tọ̀ sílẹ̀ ẹ jẹ́ ká kọ ṣiṣẹ́ náà ṣe ká bá dé bẹ́ẹ̀ yà okay yeah at the end mo kò mi ò kò ṣe pé a mo fẹ́ friday or anything mo sọ pé ahead of time you know mo mọ nǹkan tó yẹ kí n ṣe àtọmọlúwàbí ẹ kò jọ ẹ bá a lókè ń sọ proposal rẹ. Well, I will have a look at it. Okay. okay. Then definitely, ó máa get back to you. Okay, sir. Ẹ ṣe gbọ́n so ṣé ká fọ àzín bóyá pé àti rí ìgbà nìyà. Ah, um, lágbára Long, long á fún wa ṣe. Ẹ̀yẹ́ my worry manager. One, you feel fail láti deliver fún iṣẹ́ tí Thank you, Mr. Sheikh. Manager. pa project ní proposal fa. àná ó wà bẹ́ẹ̀ bóyá ẹ̀ wò dáadáa ni ó wà bẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀. ó ó wà bẹ́ẹ̀ ó kẹ́ ẹ̀ lọ. ok ah, ẹ mọ̀ kọ́ tí o bá ti sí bẹ́ẹ̀ ẹ má bínú because mo mọ̀ pé a include ẹ̀ mọ́ ẹ jẹ́ kí n sáré pé pa mi kò mú wa reception lọ wa ó máa mú wa ń sìn ẹ má bínú. ah no no that's Ire ìjọba mi gbé báàgì mi wá ṣùgbọ́n ẹgbẹ́ ìbèrè ọ́fíìsì mánéjà kò bá mi gbé báàgì mi wá mo fẹ́ mú kankan náà okay ẹ má jẹ́wọ́ pé ẹ má jẹ́wọ́ okay o ti ń bọ̀. ó dẹ̀ take it easy ṣáṣẹ ẹjọ́ mọ́ra ní àti mọ́ra sìn kì í ṣe ní kí n ṣàná tí n pẹ̀lú ẹ̀ ti mọ́ra náà máa fún ẹ ní percentage ti tiẹ̀ náà O dẹ̀ fọkàn ẹ balẹ̀ what is that. sorry sir. wait ọ̀rẹ́ màá pè ẹ́ padà yà jọ fún mi ní five minutes màá pè ẹ́ and who are you To come báàgì into my office just like that. my name is Iremide Ayọ̀ọ́lá sorry sir emma àtọ́gbà mi làjọ wá àwa wá defend our proposal kan mi báyìí wọn wá pè mí pé kí n gbé bag àwọn wá sí office manager so i entered the wrong office. and who is that your boss. Ọláṣílé Ọlámilékan. Ọláṣílé Ọlámilékan. Oh, Lékan. Okay, ó wà ní manager's office. Yes, sir. Uh, no problem. Eh, you can have your seat. Come and have your seat. Hello, um, Juan. Uh, let me see you. All right, sir. Okay, no problem. Ṣé kò sí wàhálà o? Why do you call that your name again? Iremide Ayola. Iremide Ayola. Coming? Good sir. Uh, you are? Sir. Yeah ṣé o ti conclude ẹni tó fẹ́ award contract yẹn fún. I'm still working on it sir. You are still working on it. Yes sir. Okay. Um, lẹ́kàn la máa gbéṣẹ́ yẹn fún ọ̀gá lady to jókòó yìí. Oh, you are the one he called. Okay. So fún àwọn tó kù yìí we get back to them. Okay sir. wo má bínú jàre ọmọ dáadáa how long ló ti bá lẹ́kọ̀ọ́ ṣiṣẹ́. ajé ajé ajé ajé ajé ajé ajé ajé ajé onígbàdí ajé ajé hello hello salo sọ̀rọ̀ chief agbájú ló ń sọ̀rọ̀ tó wá different proposal láàárọ̀ yìí lọ́dọ̀ mi. sir ah ẹ ra sir ẹ kálẹ̀ sir. how are you? ah no problem no problem ṣé o bí ní pé ó ṣalẹ̀. no it's not a problem it's not a problem sir. má bínú ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn ni. Eh, kí ni ẹ sọ. Sisi tí wọ pẹ̀lú ẹ̀jọ́ wá sí ọ́fíìsì mi láàárọ̀ yìí. ṣe ire mo fẹ́ kó yànda fún mi nítorí mo nífẹ̀ẹ́ ọmọ yẹn mo dẹ̀ fẹ́ fẹ́ gidi gan sílé ni. bẹ́ẹ̀ ṣe ti béèrè yẹn náà i mean ẹ lè gbà kọ́ọ̀tì lọ́wọ́ mi i mean she's yours already. ó ti yànda ẹ̀. máa mo ti yànda máa nígbà tẹ́ ti béèrè. that that's good of you that's good of you kò sí problem Okay. wàá rọ́wọ́ mi ṣe ti gbọ́ kódà kódà má wọlé wá rí ẹ bá mi sọ fún yín pé kó wá rí mi lọ́fíìsì. ok sir ok. good good ó ṣe gan ni ok màá tún máa pè é. ó dàbọ̀ sir. wait wait wait so <laughs> so ìyẹn ni pé nítorí ire ni chief ṣe award contract yẹn fún mi lọ́sàn-án ah, kò sí bó ṣe àwọn wò náà mo wò ó. apparently apparently this can be a coincidence this cannot be a coincidence because anytime tí rẹ́bà ti wà around contract yẹn mo máa rí gbà ṣáà ni even kò pè mí sásìkò ìgbà yẹn mo máa rí gbà. Oh, something fishy. alpha bolobade. Um, mo ṣe send ẹ sí email yín sí ni. okay that's good of you. Uh, my good through ẹ i will get back to you tomorrow morning. bro. Um, that means pé money lè máa lọ Um, yeah. Abi, Kò think nǹkan tó fẹ́ ṣe fún un mọ́. O lè máa All right. but drive gently okay? Uh, but don't drink and drive. <laughs> Sir, we yẹ kẹ́ mọ ẹni tẹ́ now. We náà. Ó yẹ your mọ̀ pé I don't drink, I don't smoke, I don't womanize. She mo ìwà yìí tí wọ́n bá bomi sí mi lẹ́nu? Ibẹ̀ ló ti máa bá after ah, one year me, ìní ṣe. Ààrẹ ò dáa, tí bá bomi gbóná sí ẹ lẹ́nu, ibẹ̀ náà ló máa wà. Ara yẹn máa jó mi lẹ́nu sọ. Ìyẹn máa jó ẹ lẹ́nu, wàá tún dáa. <laughs> Ẹ jẹ́ kí n tètè wá Okay. All right, good night, sir ẹ má gbàgbé kí ẹ. mo ti gbàgbé. ó dàbẹ̀ ní kò ti yó. mo ti sọ fún ike mi kì í mú kọ̀kọ̀ sá. ok good night sir. good night good night. ajé olókun kò rọ̀ wá bá wa gbé ajé olókun kò rọ̀ wá bá wa gbé. msp mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ o. ọ̀gẹ̀dẹ̀ omi ní sálà jẹ ń jẹ. mẹ́lákàrí mo ti mọ irúfẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ o. ọ̀gẹ̀dẹ̀ omi ní sálà jẹ ń jẹ. I, I, I, I I suppose you are supposed to be a graduate. Yes, I am. You are a graduate. Lo prepare documents báyìí. Oh. Tomi, are you are you kí ló ṣe Are you are you distracted by something? Kí ló ṣe kí ló ṣe fún mi? Kí ló nǹkan tó ṣe fún mi? What's this? Nǹkan tẹ́ ní kí n ṣe ni mo ṣe sọ. Nǹkan tẹ́mi ní kí ìwọ ṣe lélẹ̀. Oh, I'm disappointed. I'm totally disappointed in you. Kí ló tó rànjú mọ́ mi? Hmm, kí lẹ́ tó rọjú mọ́ mi. ibi tí ire ti bẹ́tà gbogbo yín a hundred times lélẹ̀. now take this thing and get out of my office make amends. get out my friend. kọ́má ṣoge kiri iná mọ̀ rubbish. What, what nonsense. Babe. My friend, get... Go. Oh, my bad, Jara. How? Fine. Yeah. Yes, o sọ pé o fẹ́ràn mi yeah. Sir, we need to. so mo máa ń tó Okay, o ní ìdòwò. Um, that shouldn't be a problem. I mean, owó ẹ̀ nínú. Uh, bí èlò? Six hundred Six hundred k, right? Yes. That's all you need? Yes, sir. Um, that reminds me uh, Omo Chief Agbaje? Yes. Um, he asked to see you. So I think you should go and see him and probably after seeing him. no, No, no, no, no. I mean, I, I, think he just wants to see you. Hmm? Um, so once you see him, just let me know, okay? Okay. And you get owó tí mo bá yẹn sọ, ìgbà ọlọ́mọ gbé bá sí. Nítorí ọmọ yẹn sọ pé lọ rí wọn náà, tó bá to mo yourself? yen so you olomo so pe lo to ba ti ri jẹ́ kí èmi mọ̀ nǹkan tó bá sọ èmi á dẹ̀ rí ẹ pẹ̀lú ọ̀rọ̀ owó yẹn. we good. Yeah. I'm sorry sir Could it possible like ẹ dàgbà jù mí though they said age is just a number and again ẹ ti marry ẹ ní family ṣé fẹ́ kí n dàbí intruder ṣojú àwọn èèyàn ni ẹ fẹ́ kàn sọ mí lórúkọ. No, sir. Ẹ̀rọ èrè mo fẹ́ kó bá méjèèjì máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ tó bá lè fẹ́ máa tọ́jú ẹ̀ àti pé pàápàá lóòótọ́ wọn ti máa rí bọ́ àjọ sí mọ́ àwọn ọmọ mi kẹ̀ ní wọ́n sì ń lu ìlú òyìnbó náà so kò sí nǹkan tó máa ní ẹ lára nínú ilé mi kò sí bẹ̀rù kò sí nǹkan tó máa tó máa dẹ̀ láwọn ẹ máa tọ́jú ẹ. I'm sorry. I need to go. No, the chaser. ajé ológun kóró wà bá wa gbé ajé ológun kóró wà bá wa gbé. msp mo ti mọ orúfẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ hàn. ọ̀gẹ̀dẹ̀ ọ̀gbìn ìṣálá ajé ń jẹ ọ̀gá ní ìdánwò mi a ní kí n mo rí pé ẹ sọ sí ẹ̀sùn kankan in short tí mo ṣe ń rí látijọ́ mo rí pé bóyá ẹ fẹ́ fún mi lówó yẹn and mo lè máa rò bẹ́ẹ̀ dùn kò lè rí bẹ́ẹ̀ bóyá ẹ̀yin ti gbàgbé èmi mọ gbogbo ibi tá a ṣiṣẹ́ sí and mo mọ iye owó mi lọ́wọ́ yín mo rántí dẹ̀ nígbà tá a ṣiṣẹ́ S&K company my money was two hundred k you said ten percent right and again a ṣiṣẹ́ Marriott it was one fifty k a ṣiṣẹ́ A Star Old ọ̀gá. ọ̀gá. oh yeah so look. Let me tell you something. You're my baby. Hmm? You're more than a staff to me here. If one of them yẹn. to budget to towó trust me. Oh, yẹn wà náà. You know I will give you your money. But to back on this, I mean, ìwọ náà wọ̀n pé kò see anybody tó fẹ́ she wash it, dànù ilé ayé táwa yìí. And I don't think I'm going to be an exception to that. Oh, let me tell you something. I'll give you the money. Trust me. But I also want to have a taste. What taste? I don't share any more. I want to have a taste of you. Mm, understand. Like, ojú lè fi ń wò mí. Ah, ah. <laughs> you real ambassador now? Of course I know. No, you don't know. I do know. Like, ojú, ọ̀rọ̀ ọmọ wo lẹ pè mí náà? ọmọ gidi. ìnáwó. tó mọṣẹ́ ẹ̀ ṣe hmm, tó máa mọṣẹ́ ṣe dáadáa you know look let me tell you something yeah um, ah you're I think they're upon all there's really nothing new under the sun after all I know <sighs> Oh, bó ṣe máa ń if you give that to me too I mean I don't think anything is wrong with that coupled with the fact that have you ever thought about the fact that when she should company accompany me, á sọ pé mo ten percent of any contract that comes into the company and you think you deserve it. God, <sighs> like seriously was that not the agreement. agreement my foot. Look, let me tell you something. my friend, ẹ lówó The only thing is you need to dance to my tune. because ibo ah, náà ti ń no come on ibo náà ti ń apart from your salary ẹ̀ṣọ́ tán mọ́ mi mi ìṣó kí ló ti ṣe for me. this is my company don't forget. Oga, I hire I fire. after all I've done. what have you done ṣo ti fún mi ń Come on, this is the only thing we can do for ourselves. Look, Excuse me. Excuse me. Excuse me. Ọ̀gá, kí ni gbogbo tẹ́ ìkọjá yìí ní gbogbo ilé. fún ta ni o ṣe mo jẹ́ ọmọdé ni èèyàn kí kéré dín nǹkan ẹ̀ náà hmm? ṣé mo kọ́ tí mo fẹ́ sọ? like I will forward my account to you and gbogbo owó tẹ jẹ mí you know what please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi san owó mi sí account mi at least ma fún you three days thank you. <laughs> ẹ̀rọ gavin ó fẹ́ fún mi ní three days so kò fi ìpè kò máa package gbogbo kínní just like that you go in and out you service them here and there and you think I'm not gonna have my fair share irọ́ ló ń pa tó bá rí aláàtì kọ̀ọ̀kan wo debit aláàtì lórí. Ah. msp mo ti mọ fẹ́ oúnjẹ tá a jẹ ń jẹ o. ọ̀gẹ̀dẹ̀ omi ní ṣálá jẹ́ mẹ́ta kárí mo ti mọ fẹ́ oúnjẹ tá a jẹ ọ̀gẹ̀dẹ̀ omi ìṣàlá jẹ́jẹ́. ẹlẹ́sìn ló ti mọ̀rú fẹ́ oúnjẹ tá a jẹ́ ń jẹ́ àwọn ẹnjìníà yẹn pè mí láàárọ̀ yìí láti site wọ́n láwọn nílò àwọn equipment kọ̀ọ̀kan kò lè yí ni mi ò mọ bí wọ́n ṣe máa sọ̀tẹ̀. mo ti bá wọn sọ̀rọ̀ dènà mo sọ fún wọn pé by Wednesday màá sọ̀t wọn. ọ̀gá mi ò ṣọ́ pé ẹ ti bá wọn sọ̀rọ̀ dáadáa o torí bí mo tún ṣe ń wọ ọ́fíìsì yín bọ̀ ọ̀sìn wọ́n tún tún mi pè bí náà. àní kò sọ fún wọn pé Wednesday and that's it bá mi check wọn. okay ta ló ń pè. Ìrèmídé ló ń pè o. oh Ìrèmídé ok. Um, hello Ìrèmídé. wọ́n fún ẹ sack letter. Uh-huh. Uh, what is difficult in understanding that you have been sacked? Madam, you have been sacked. Bafi, can I see my phone, John? All right. for those guys, tell them Wednesday. That's it. Leave my office. Yeah. ọ̀rẹ́ wọn. kílé tó jọ wa kọrin lọ́wọ́ báyìí. wọ́n sáàkì mi. ta ló sáàkì olórí búkú ló sàkẹ́. iṣẹ́ náà. Ah. ọ̀gá ẹ̀ sàkẹ́ ah, àbó ṣèrè ni àwọn ọkùnrin máa jáwèrè gidi gan o káyé ah, màjì ó jẹ ẹ̀pà tó wá dèpò ẹ̀pà nù lẹ́yìn ìgbà tó jẹṣẹ́ ẹ̀ tó wá sàkẹ́ ó màdì ló ya wèrè. ajọ kí ló ṣẹlẹ̀ kí ló dé jẹṣẹ́ ta ni. ká ló ń jẹṣẹ́ òun ó ní kò jẹṣẹ́ òun kó kọ́ láìkì iṣẹ́ òun ni. kò jẹṣẹ́ ó láìkì iṣẹ́ ǹgbọ́ ìwọ náà ò dẹ̀ sọ̀rọ̀ sọ ọkọ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi o ó jẹ mí lówó ni ah, àbí mo lẹ ti wo ilé ìtẹ̀sùn. ní sùúrù ó jẹ iṣẹ́ tó tún wá jẹ́ ló ó jẹ iṣẹ́ ó jẹ́ ló. ó ló ló jẹun lówó ni kò jẹ iṣẹ́ kò jẹ ṣókò láìkí iṣẹ́ ni kò jẹ iṣẹ́. ǹgbọ́ wọn ò jẹ iṣẹ́ wọn kàn jẹ lówó ni. ó jẹ mí lówó owó mi owó tí ẹ kàn máa fún mi. Ah! kò jẹ iṣẹ́. kò sí wàhálà. sọ̀rọ̀ má bínú kò sí wàhálà má wọrí má wọrí má wọrí kò sí wàhálà mo ṣàmọ̀ pé ẹlẹ́dàá mi máa fi yà jẹun wo ẹlẹ́dàá méjì gan ó máa jọ yàn báyìí ó máa parapọ̀ báyìí a máa jọ fìyà jẹ bọ̀ báyìí wọlé lọ ṣe a ah, ah, kí ló wá dé báyìí ṣáwọn la sáàkì ẹ ni ah, ṣáwọn la lé ẹṣẹ ni àbáwọn la jẹ ẹṣẹ ẹ ó tún rí mẹ́tò tiẹ̀ fi ẹṣẹ rẹ̀ <laughs> báwo ni àánú bẹ́ẹ̀ ń ṣe lè báyìí wọ́n ń complain o ò ṣiṣẹ́ o ò lọ́bíṣẹ́ kò síṣẹ́ o ò ríṣẹ́ gbà kí ló ń ṣẹlẹ̀ gangan. <sighs> wow <sighs> ẹ wo kí n má kí n má pààrọ̀ fún yín ó ti sú mi kíni mi ò lè sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ all of a sudden contract tó ti ń wá on a steady basis ó cease àwọn tó make promises wọn ò fi fílẹ̀ i mean at, ah, at a certain point orí ah ẹ máa expect ti aláàtiwá ni mo wà and everything kan bẹ̀rẹ̀ sí shut down just like that ó ti wá lé débi pé for the past few weeks nísìnyí tí n bá lọ bí iṣẹ́ mo kàn lọ lásán ni àti rẹ́pọ̀ mo wá di pé mo bẹ̀rẹ̀ sí ration ní epo ti máa wọ traffic ńgbà mi ti bá rí pé bẹ́ẹ̀ wà sloppy màá sáré pa engine pé kó lè move there so that fuel yẹn á lè. ẹ ẹ ẹ you need to take it easy okay you no take it easy at this time ó wò kọ́ lè má fi ronú parẹ́ náà you can't just sit at home kò dey expect pé kí ìyanu ṣẹlẹ̀ tá a bá ń gbàdúrà fún yàn gan èèyàn náà máa make attempt ṣé rẹ́ni tó ṣe oògùn owó tó bá jókòó owó ìlú wa bá a you have to do something wàá keep on trying wàá máa lọ náà ni. gbogbo tí mo sọ náà mo ń gbìyànjú náà i dey try i dey òkè ni ẹ̀ ọkọ̀ There's a starting way me. yóò there like i can't even phantom it okay kini mo fẹ́ lọ ṣe ibi iṣẹ́ náà mọ̀ kí mo fẹ́ lọ ṣe. wo má rèrò ọ̀dọ́ ìgbanúgbọ̀n nǹkan everything the ló season ti tiẹ̀ tó bá kọ̀ lọ jókòó látàrí dalẹ̀ ma kọ̀ máa fi ronú ṣe rẹ ni wàá máa try náà lè ṣe máa lọ mo mọ̀ pé alágbẹ̀dẹ tó ń lu orin ẹ̀ kí ló wá àmì ló wá wàá rà mí ìjọ kan náà má rojú. mo tún pa. ọ̀rẹ́ ìyàwó wa ń kọ́. ta ni ìyàwó. èdè ni mo sọ náà mo ṣe. ó ẹ̀rín mà ti lọ́n tiẹ̀ ti pẹ́. lórí lọ. ó ga obìnrin ṣá lórí mi kọ́kọ́ ra chíǹjì ó dẹ̀ sáré sá lọ. wọ́n kò tẹ̀ ń ṣe yẹn aṣẹ́wó lọ́mọ yẹn aṣẹ́wó jatijati ni i mean i i really don't understand gbogbo àwọn clients mi ló ti bá sùn tán very useless dog yes ó ti bá gbogbo àwọn clients mi sùn tán who even knows where this entire problem is coming from ó lè jẹ́ pé ó ti fi ó ti lọ ah ó ti fi spiritual life ó ti fi affect tèmi. i mean things were going all rosy na all of a sudden ó bẹ̀rẹ̀ sí bá àwọn people yìí sùn i mean things just begin to go south for me. ọmọ yẹn descent na. ọmọ wo descent. what are you saying ṣé wọn ló mọ ni kò decent at all aṣẹ́wó aṣẹ́wó gidi lọ́mọ yẹn i mean i i i, I cursed the day i met her. ọ̀gá ọ̀ ọ̀gá ọ̀ ẹ̀dẹ̀ tó fọ́ ó tún yà mí lẹ́nu àmọ́ fọ́ fún ilé ó ti fọ́ fún yẹn ṣáà tèkè yìí tèkè yìí sí má má ronú ṣe rẹ́gẹ́ ṣe ìjọ. báwo wá ni ọ̀rọ̀ àjọsọ wa. ṣé o tún ti bẹ̀rẹ̀? Hmm, ah. lókè ṣé o mọ̀ pé mo ni tí n bá mi ò ní máa gbọ̀n tẹ̀lé ẹ bí ṣe ń gbọ̀n tẹ̀lé ẹ yìí ẹ mo fẹ́ fẹ́ sílé ni òbí lè ṣe tóbi tó kò síyàwó ń bẹ mi ò ní ìyàwó náà èmi náà ní ìdó obìnrin láti fi ṣàyà ẹ tẹ́ ẹ fún mi nífẹ̀ẹ́. <coughs> màá ro. ah. i get vaccine. orí oṣù máa máa ro yìí náà ló ṣe wà ẹ kí ló tún ń rò lọ́rọ̀ àwa méjèèjì èmi rèé lórí ìjókòó ìwọ rèé lórí ìjókòó ẹ kò ní kò sí nǹkan tó fẹ́ máa rò mọ́ ọ máa tọ́jú ẹ̀ wọ́n náà mọ̀ pé owó wà lẹ̀ máa tọ́jú ẹ̀ anything tó bá fẹ́ máa ṣe fún ẹ̀. Hm? màá get back sí mi ní wọ́n rí. I'll get back sí mi. It's okay, it's okay tó bá sọ bẹ́ẹ̀ lọ mo fẹ́ kó ro dáadáa tí n bá nífẹ̀ẹ́ mi ò ní máa ṣe bí ṣe it's okay uh, ó dáa ó dáa kò problem. abdulmalik ẹ̀sìn wá ṣe báyẹn ó tọ́jọ́ mẹ́ta tá a rí yín nígbà tí oru kan rí bákan bákan tí ojú ò jọra wọn ẹ sátọ ọlọ́run wá àbí ọlọ́run àgbà ọlọ́run ní kí ojú ẹ jọra wọn mo ti rí yín kẹ́yìn sí i ó lọ́jọ́ àfa àkẹyà náà máa wò kó rí bẹ́ẹ̀ o ọlá pẹ́lẹ́jọ́ mẹ́ta yìí mo bízì ni ò jẹ́ kí ráàyè máa lójú sí i. ẹ bízì kò sí èèyàn tí ò bízì èèyàn tó bá fẹ́ gánú ayé gbọ́dọ̀ mọ bízì tó bá di pé èèyàn ò bízì mọ́ nú ayé kò ní ohun tó fẹ́ ṣe nú ayé nìhun alátara pé èèyàn bízì yìí ó mọ yọ mi sọ lórí aago ní àná pẹ̀lú ògùn ọlọ́mọ́jú mẹ́ni àbìṣègbè ọlọ́run lórí ẹ̀ àṣẹ sàkárà lórí ẹ̀ àmọ́ ohun tá a rí ni pé kí ni ẹ̀ṣẹ̀ yẹn kan èèyàn tẹ̀ṣẹ̀ yìí yóò di dandan kẹ́ bẹ́ẹ̀ bí bá a bá bẹ́ẹ̀ gangan ní fìyà jẹ yín. bẹ́ẹ̀ ni o. mo ń rò mi ò rí o àfàìmọ̀ mi ìyá mo pé mi ò kí ń ṣe ní wàhálà. bẹ́ẹ̀ náà lẹ́yìn náà mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kan àbẹ́ pé ohun tí mo rí mo sọ fún yín bó ṣe rí nìyẹn o a ní láti gbẹ ní náà ẹlẹ́dẹ̀ ni náà mo ní fìyà jẹ yín. ẹ̀wù ẹ̀wù ní sí àmẹ́sẹ̀ yẹn ẹ̀wù ní àtẹ̀sẹ̀ ẹ̀wù ní sí. How are you? Báwo ni? How was your day? I'm not fine. I'm not fine. Kí ló dé? Kí ló eh, ṣẹlẹ̀? Ṣé ilé pípé tí mo ṣe ń bọ̀? Mo kàn notice like I was even close to the house. So mọ́tò yẹn ti ń tẹ̀lé mi láti ibi tí mo ti ń bọ̀. Nígbà tí mo padà wọ side mirror, mo kàn lọ rí pé Lékan tẹ̀lé mi ṣá. Lékan. Lékan. Kí ló dé tó ń tẹ̀lé ẹ? èmi ò mọ o òun ṣe mí òun fẹ́ kí ló dé kó ṣe mí náà o. Ah. ẹ wo ẹ má stress ààrẹ ọ. Bubu, yẹn stop mi bí bùbú yẹn stop wọ́n tó fẹ́ pa mí ni. fi sílẹ̀ má gbẹ̀mí ara ẹ̀ gbóná wá jókòó kọ́kọ́ wá jókòó náà. sorry how are you. yeah not bad. kí lè wá ti jẹ báyìí. wọ́n ní mò ń dúró dè náà. ajé ajé ajé ajé ajé ajé ajé ajé ajé ajé onígbà hmm. ajé. àfà ṣẹ̀rìn àtìgbà tí ẹ ti sọ pé kí n lọ kí n lọ máa ronú sí i pé ta lẹni tí mo ṣe ni mo ti ń rò rò rò rò and ibi kan ṣoṣo lọkàn mi lọ ọ̀dọ̀ ọmọọṣẹ́ mi tí mo sọ the other time ire ọ̀dọ̀ ẹ̀ lọkàn mi lọ mo dẹ̀ wá wá lọ mo gbìyànjú mo wá lọ in fact gbogbo ìgbà tí mo ń try láti ti fẹ́ bá sọ̀rọ̀ pé kí n ti ẹ̀ bẹ́ because kò ń ṣe pé ó dá mi lójú náà pé bẹ́yẹ̀ wọ́n ni àmọ́ nígbà tó ti jẹ́ pé ọ̀dọ̀ ẹlọ́kàn mi lọ ah, gbogbo ìgbìyànjú mi ó máa lé mi á bú mi kò tiẹ̀ fẹ́ rí mi rárá ah, wọ́n rò pé afa kí nìkan tí màá ṣe báyìí ẹ̀dẹ̀ ní pé dandan àfi kárí ká bẹ̀. Ah, alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin ṣe rí ire tẹ dáhùn kan òun nìyẹn òun náà ni. ẹ wá gbọ́dọ̀ gbogbo ọ̀nà tí ó bá fẹ́ gbà ẹ gbọ́dọ̀ fi bẹ́ o láì tí ò rújú ìrìn yín sì kẹ̀kan lọ́dọ̀ rẹ̀ gbogbo ohun tó bá fẹ́ gbà ẹ gbọ́dọ̀ fi bẹ́ òun náà ni o. àfà ẹ wò ó eré tèmi ń wò mi ò mọ bọ́s mi rò bí ó fẹ́ rí mímí láàtọ̀. ẹ gbìyànjú ni o ẹ mọ ohun tó fẹ́ àti tí ò fẹ́ ohun tẹ́ fi tu lójú tí ó fi yọnu sí yín òun lẹ́yìn gbìyànjú gbìyànjú ìgbìyànjú ni o. ẹ àfà ṣé ẹ máa kúkú tẹ̀lé mi lọ. lọ síbo ẹ̀yin náà lẹ́yìn yanjú ara yín bẹ́ẹ̀ lọ́bùkẹ̀ ẹ̀yin náà lẹ́yìn yanjú ara yín bẹ́ẹ̀ ọlọ́run kún yín lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́run yóò sì rí bá a ṣe ń fẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. Màámi, ẹ̀bẹ̀ yìí pọ̀ o ẹ̀bẹ̀. ẹ̀bẹ̀ yìí ti pọ̀ ti fẹ́ sú mi. kí ló ń bẹ̀ fún. kí n padà kí n ṣe kinní kan kí n má bínú òun mọ̀ pé òun ṣẹ́ mi ẹ̀ ṣe mí. ẹnu géètì wa ló máa ń jókòó sí. lẹ́nu géètì yìí. látàárọ̀ dálẹ́. ẹ máa rò ti ní mẹ́ńtà ni. gbọ́ o irú èèyàn bẹ́ẹ̀ yẹn má jẹ́ kó da kàǹdà sínú rẹ̀ sí ẹ o kó má da yẹ̀pẹ̀ sínú gàrí ẹ̀ kó má kó bá ẹ lọ́dọ̀ ọkọ ẹ o. problem tí mo fẹ́ sọ fún yín sí gọ́gọ́ lẹ ṣẹ̀ṣẹ̀ gbà mọ́ mi lẹ́nu yẹn o ṣé kò ní máa rò pé nǹkan míì wà ń bẹ́ẹ̀ báyìí. àmọ̀ràn kan sọ sí mi nínú. <laughs> tèmi di tó lè ṣe tó rárá kó bá kì í sálámọ́ ó bẹ́ ta kó yá lọ fọlọ́pàá mu. ọlọ́pàá ọlọ́pàá ni kò fi mú o. ẹ̀ẹ́ ah dẹ́ pé yẹn máa wà ókè o ah, ọlọ́pàá náà ni máa fi mú nìyẹn. àáfà lẹ́kàn hmm, jọlá yín gan-an mo ro ọlá ọlọ́run lára yín ni mo ṣe wá síbí báyìí if not kò yẹ kí n débí rárá. allah akibar allah akibar sista ire ọlọ́run bá pọ́n yín náà lé èèyàn kan ò ní pọ́nyànlé bí ò bá ń ṣe pé òun náà alápọ̀nlé yẹn ni bàbá ríyàn tí ń kànyàn lábùkù tó fọlọ́run bẹ́ẹ̀ tó fànẹ́bì bẹ́ẹ̀ tí ò gbọ́ òun náà ẹni àbùkù lòun náà bàbá tí ò wá ṣe ń lẹ́ni àbùkù àpọ́nlé aṣọ àpọ́nlé alóòníjó fàyà àlùbáríkà àwọn ènìyàn lọ ẹ wá ṣe tẹ pọ́n wa lé àmọ́ lórí púpọ̀ àmọ́ gbogbo ẹ̀ náà àmọ́ ṣẹra wa òṣọ́gbọ́n àwọn àtẹnu náà wọ́n ń bára wọn jà àmọ́ ń parí ẹ̀ láàmú ṣera wa lẹ́yìn lẹ́gbọ́n ọlọ́run ọba gan náà ọba tẹ́ pé kí ni òun náà máa ń gba tútú bẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ dá bá ti gbà póhùn ṣe inna Allaha gafurun rahim ní ọ̀dà ọlọ́run mú ṣe o ọlọ́run ó sì gba tútú báyẹn á tún yọ́nú sí yàn bí ẹ bá ṣe ń sọ pé kí ẹ bá yọ́nú sí wọn bẹ́yìn gan bẹ́ ṣe wà yìí alágbára obìnrin lọ́lọ́run ṣe yín àṣírí ọlọ́run tó lágbára púpọ̀ ó pamọ́ sí yín lára ẹ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ yòó mọ́ àfàwọn tọ́lọ́run bá nìkan rí pé kí ni látara ibi tẹ́ ti jogún agbára àtàṣẹ yìí látara wọn tẹ́ ṣẹ̀wá látara wọn ni ẹ gbọ́dọ̀ mọ bínú síyàn ìṣẹ̀dá tọ́lọ́run bá dá yín ìṣẹ̀dá tí ò gbọ́dọ̀ mọ bínú ni wí kí ni bẹ́ẹ̀ bá bínú síyàn ìbínú ọlọ́run náà yóò mọ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ èèyàn tẹ́ bá yọ́nú sí ìyọ́nú ọlọ́run ọba yóò mọ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ ni kò sí nǹkan tó jẹ́ kí ọlọ́run fún yín wẹ̀bùn yìí àtagbára yìí kò wọ́pọ̀ nínú àwọn èèyàn tọ́lọ́run máa ń fún àfàwọn ẹ̀ṣà nínú àwọn èèyàn láti ara bàbá tó bìyà yín látara ẹ̀ ti jogún àwọn agbára yìí tó wá túmọ̀ sí pé lílo agbára yìí ó dọwọ́ yín ẹ má bínú síyàn ẹ dákun afẹ́kẹ́ bá wa kékeré nítorí tọ́lọ́run àtànẹ́bì ẹ bá yọ́nú sí wọn kẹ foríjì wọn kẹ gbàgbé gbogbo ohun tó ti ṣe látẹ̀yìnwá ẹ dákun ṣẹ́gbọ́ ọlọ́run bá ọlọ́run bá yẹnu sẹ́yìn náà. ẹ dáko. ẹ̀wọ̀n lọ lọ́wọ́ àtànẹ́bí. ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ nínú mi mo ti dárí ìdílé kan mi ò ní nǹkan kan sínú fún ọlọ́run dẹ̀ rínú mi bó ọtí tó wà ń bẹ̀ ni pé ẹ bá mi bẹ̀ẹ́ kó má wá sílé mi kó má wá kó bá mi kó yẹ máa wá sẹ́nu ọ̀nà mi mo kó má wá lé mi mọ́. kí ni mo fẹ́ bọ́ káàkiri kí ni mo fẹ́ bá ṣe ní ẹgbàá tí o ṣe pé mo bá ṣe delivery I can even leave the country wúlì máa fún à ṣáà ti dáríjì mi tó bá jẹ́ pé o tẹ̀ ti dáríjì mi lóòótọ́ lóòótọ́ ẹ fi tó kulẹ̀. lókun ìgbàjẹ́ ti dáríjì wọ́n sí àwọn náà àwọn náà ó ṣàtúnṣe ẹ̀yin náà ìbẹ̀rù Ọlọ́run bá dọwọ́ yín gbogbo agbára tọ́lọ́run bá fún yàn láàyè yìí ìyẹn yà lónìí àwọn kan lẹ́yìn tí kó tó dọ́dọ̀ ti yẹn. eléyìí ni wọ́n jẹ́kọ̀ọ́ fáwọn náà kí o gbòòyàn kan lèèyàn máa gùn gàgà èèyàn tó bá ti já láàánú èèyàn kódà èèyàn ò bá ti jù lọ nínú ọlá èèyàn gbọ́dọ̀ máa pọ́nlé tó pé kí ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá bá òun ni bàbá èèyàn gbọ́dọ̀ máa pọ́n wọn lé ni wọ́n jẹ́kọ̀ọ́ fáwọn irúfẹ́ irú báyìí yóò mọ jẹ́kọ̀ọ́ fáwọn ọkùnrin ìgbà míì atóyè kan ṣèkan lọ́lọ́run Ọlọ́run mọ ṣàánú ọkọ nítorí ìyàwó rẹ̀ ọlọ́run mọ̀ ṣàánú bàbá nítorí pé ó ń ṣe dáadáa sáwọn ọmọ ọlọ́run mọ̀ ṣàánú oní tí ó ń darí ọ̀gá nítorí dáadáa tó ń ṣe sáwọn ọmọ iṣẹ́ èwo lára mọ̀ tá a ṣe tá a fi pàdánù ọlọ́run tó fi túmọ̀ sí pé kí ni gbogbo èèyàn tó bá wà ń sàkánì wa a gbọ́dọ̀ máa ṣe dáadáa fún wọn a gbọ́dọ̀ fojú kéré yàn a gbọ́dọ̀ máa ṣe gírímọ́ǹkàì pé kí ni ìwà gírímọ́ǹkàì wa mu tó mu tó mu tó òun ló kó bá wọn nìṣíwájú kọ́lọ́n wọnú ọlá rẹ̀ kọ́lọ́n mọ̀jà parẹ́ o pé kí ni ẹ̀wù mọ́tò mọ́tò ẹ̀wù ọlọ́run ni ìyẹn kí òun kí n bá wọ̀ ọ́ kó mọ́ kàbùkù ọlọ́run kó wọ̀ ọ́ náà nù rẹ̀ eléyìí náà ní tó ti ń dá lọ ọlọ́mọjọ́ bàjẹ́ ẹ̀yin náà ilé yín ọ̀dọ́ ọkọ yín náà kọ́lọ́run bá wa ṣàánú yín bẹ̀ kọ́lọ́run bá dúró tì yín bọ́dà wa náà kọ́lọ́run bá wà pẹ̀lú yín o eléyìí náà ti tó lẹ́kọ̀ọ́ fún yín ìsúnmọ́ Ọlọ́run bá ó dọwọ́ yín ìbẹ̀rù Ọlọ́run bá ó dọwọ́ yín irun بسم الله الرحمن اللهم صل على سر اللطيف في سر اللطيف بسر اللطيف وسلم على نور اللطيف في نور اللطيف بنور اللطيف صلاة وسلاما دائما متمزنا ما دام الله اللطيف يا لطيف تلتفت باللطيف واللطيف في اللطيف بلطفك يا لطيف أسألك اللهم بالبخايا بسر السر السر والفنايا أسألك اللهم بالبخايا بسر السر السر والفنايا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. mú àyẹ̀ ò ní rí jọba ọ̀run wọ̀. ègún kan ń bá a jà láti kékeré ègún ọmọ sórí ire ni ibi tí mo lọ tí mo ti lọ gbóúnjẹ fún dáadé mhm. wọn sì ń bí ta fún sí. ó ṣe mí náà èmi kankan kí kò ló ṣe. inú mi ò sí lóye Victor fún mi lájọ. kí láńlọ́ọ̀dún máa kọ́ ọ́nà ọ̀fẹ́ sí mi. lọ o. Mr Benjamin wọ́n ti ya òun. iṣẹ́ tí wọ́n bá fi rán èèyàn kì í jẹ ta ló rán yín níṣẹ́ pé kẹ́ ẹ lọ gbé wọn. àánú òṣìwó ló ṣe yín tẹ débi tẹ wá ń tẹ́wọ́. èmi náà rí i ẹni tó bá wá dúró pé òun fẹ́ gbà sílẹ̀ á jẹ́ pé ẹni náà ṣe láti fi ọmọ rẹ̀ dùn. mo ṣe máa sọ pé wọ́n bán ọ̀kadà láwọn jurisdiction kọ̀ọ̀kan. ebi ló délẹ̀ yìí o. tí o bá kí n ṣe pé mọ́mí ló bí mi ṣọlọ adopt mi. kí ló mean ṣé òòjọ́ mi àbí òòjọ́ màmá ẹ̀. iṣẹ́ ò máa da ó ti rọra ẹ̀pin àbí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìwà máa sọ fẹ́mi pé kémi lọ fọgbọ́n máa gba owó lọ́wọ́ ọkùnrin. I'm highly disappointed. tẹ bá rí bó ṣe embarrass ẹni ẹlẹ́nu tó ń pe máà nìyẹn ní wèrè. everybody is important má pe madman. wọ́n ní nípa àwọn ọmọ jáde ẹ dẹ̀ ní pé òkè. ó máa enjoy ara ẹni. enjoy herself without you. èmi àti ìyàwó yín a pàdé ní club. but this time around fídíò ni ó. a fídíò ẹ̀ mú gbogbo ṣe é táwọn aráàlú fi sọ lẹ́nu wípé tó nígbà tó bá dépò ààrẹ tán àwọn ọmọ ọ̀tá ni ó gbàjọba kó sì rí bẹ́ẹ̀. ìfẹ́ ló dùn. ojú rẹ̀ ìkọrí lọ́wọ́. ẹ̀wọ̀ ẹgbẹ́ yẹn sẹ́kẹ̀ẹ́ kan náà. gbogbo yìí lẹ́mọ̀ pé mi ló kàn kí ló jẹ́ tẹ̀ wá gbé fún mi. ọ̀nà ìlú àyè ìwà ọgbọ́n dá sí i níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká bọ́ sí orí pípa. pápá òfòwò dẹ́gbẹ́ lọ. èmi dire success gbogbo tẹ́ ẹ bá wáyé ó lẹ́bọ̀ ah. ẹbọ kàkà tí kagúnláyà òun là á gbé. ń ṣe torí ọmọ mo ṣe ṣe gbogbo wàhálà tí mò ń bá kiri yìí. ẹ lè ṣe torí àwọn oníbọ̀ yìí náà. bọ́lá májòyè àsúnwájú bó o ní wọ́n sì fẹ́ pè wọlé gan aṣíwájú. ẹ ẹ ẹ lọ bá àwọn ọmọ mi wá ẹ lọ bá àwọn ọmọ mi wá.